Amen. fẹ́ràn sí mi débi pé ọ̀ ráyè kí mi. bó o ló ṣe mọ àti pé kí ló mú ọ máa sọ ohun tó ń sọ lẹ́nu. bíbí bí n bá sọ fún un pé mo fẹ́ wá rí ọlé ọ sọ fún mi pé ìwà àti owó nìyí ẹjọ́ ń re ibì kan bẹ́ẹ̀ ni dákun sí ìwọ̀n rẹ wà ní àbí wọn ò dá tó lọ́mọbìnrin ni. wo ìbídùn má jẹ́ ń tàn ọ́ ibi tó ń ronú gbà ń kó lọ́bẹ tí n bá sọ pé náà ló ń jolú orí omi ó ní lọ́kírú ẹ̀ wà ní. tí n bá sọ fún wọn pé èmi àti owó ni yà ń jáde à ń jáde ni kò sí rọ́ọ̀nù rẹ. o má yẹ ń tàn án ìfẹ́ mi rẹ ti jìnnà jù débi tí ó yẹ ká tó máa mú ara wa bí agídí ká tó lè máa ríra wa. ó dà tí n bá sẹ́ ọ lórí ibi tó ń lọ mọ́ bínú sọ́tàn. n ò tiẹ̀ bínú Eh, ju gbogbo ẹ lọ òní ni o kò ní dọ̀là ìyá. Eh. kíákíá bá wọn. Eh, kíákíá bá wọn ni o. má jà sí kíákíá báyìí mo ò ti sọ tí ń dùn lọ́kàn èmi náà sì má ṣe rẹ̀ sí àwọn jà sí báyìí jẹ́ kí n farabalẹ̀ kí wọ́n bọ̀ lálẹ́ káwá farabalẹ̀ sí táàsì. mo fẹ́ yìí ni ah, ah. ó jájá ṣeun táàsì ni táàsì ń ejò ejò tó bá yà ni. Ah. ṣe bó fẹ́ bẹ́ẹ̀ ni ó yá bẹ́ẹ̀ mi. ọ̀tẹ̀ mi ìwọ ló di ejò tó ń dẹ́rù bà mí. èmi ni èmi ní dẹ́rù bà wá gbọ́ èmi ikọ̀ náà ni àríkẹ́ èmi ni ìbídùn ṣé mo sọ fún ọ lọ́jọ́ tá a pàdé pé kò sírú ìṣẹ̀dá tí wọn ò lè dà ah, ah, èmi ni wọ́n ń bà lẹ́rù orí ìjò lásán lásán ó nídìí o sórí àtijọ́ tá a ti pàdé ni mo ti pinnu lókun àyà mi pé gbogbo tó o bá ń lọ wọn ò mọ tẹ̀lé ọ lọ wọn ò sì mọ ọ̀dàbò bò ọ́ òun ló mú mi tẹ̀lé ọ dọ́dọ̀ owó níyì wá gbọ́ o àsìkò ti tó fún ọ láti padà lọ sínú ìlú mi gbogbo ẹ̀tọ́ rẹ àtẹ̀tọ́ bàbá rẹ̀ ó wàá lọ gbà padà báyìí. gbéra kí n padà síbi tí wọ́n ti lé mi tí wọ́n ti gbẹ̀mí mi. ọlọ́lá jùlọ. ẹ pé èpè tí mo pè yín mo sì pé pàjáwìrì ẹ nílé ni torí ọmọkùnrin mi ní ṣàdédé ló wọnú àgbàlá àwọn gbólóhùn nínú àyẹ̀wò wọn ó nígbà wo ló ti rò ìrìn àjò báyìí tó ọ̀sán mi. ó ló ṣe kókó kò lọ. wa ń bà mí àyà mi ń jà. mo ṣe pé ẹnu tó ń fọdọ̀ jáde. mo kí ẹ bá mi tẹ̀lé tẹ̀lé káwọn aráàlú wọn mọ̀ pé wuyì tí wọ́n mọ̀ lánàá kọ́lélẹ̀ kí wọ́n mọ̀ pé wuyì ti dẹni ọlá ní ti di èèyàn pàtàkì ní ti fara mọ́ àwọn tó yẹ kí èèyàn ó fara mọ́ tí wọ́n fi rí èèyàn lẹ́ni ọlá. bàbá mi mo sì rí nù. ibi tó bá wẹ̀ fùfù lẹ̀lẹ̀ ní darí ìmẹ́sì ọlọ́lá jùlọ ẹ gbọ́ báwọn olóye ti wí ni wọ́n ní agbélo lóhùn àró àlùkò ló lóhùn àrẹ̀ dòdò ọ̀bọ̀rọ̀ wọ́n ní lọ́lọ́fun àwíṣẹ́ bójú bá yẹjú kóhùn má yẹun adé abúṣe gidi ìgbì ó bọ̀ ọkàn fọ́ kẹrẹ́ ǹjẹ́ ń ṣe hùn dé àwo ṣe gidi ìgbì ifá má jẹ ẹ̀ ń ṣe hùn lé àwo ṣígídì ń gbì bọ́bá ti yégun ọyọ rẹ̀ bọ́bá yá fúlàní báyìí á máa yá màálù ṣé àmọ́ ọlọ́ báyìí ni. mo fẹ́ káwọn ẹ̀ṣọ́ àtàwọn ẹrú mi bíi mélòó kan kí wọ́n tẹ̀lé yín káwọn aráàlú wuyì ó mọ̀ pé wuyì tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ kọ́ rèé kọ́ mọ̀ pé wuyì léèyàn màá ṣètò báwọn ìṣó àwọn ẹrú mi díẹ̀ ní mo ti bẹ̀rẹ̀ ní ìjọba dọ̀wà. ẹ̀yin àkókò fẹnu sọgí ìnáwó ní ìbàdàn wọn àṣewà bẹ́ẹ̀ ti ti rí àṣẹ ti tìkì bó ti rí nù. ẹ ẹ jẹ́ ìyọ̀mọ̀ rẹ̀ kábíyèsí bá a bá ta mi rò bọ́yẹ ká tọ́ o bá a bá tọ́ ẹ ṣeun ẹ̀mí yóò gùn àwọn ìlú àmọ́ náà tó yẹ àpò tó yẹ kí wọ́n mú nǹkan àjọ̀dún wá bí ìsákọ́lẹ̀ wọn ò mú wá látijọ́ ẹ̀yin olóyè ẹ̀ sì ń wòran sọ yìí ó rí bẹ́ẹ̀. abẹ́ ilé kò gan ti kó tiwọn wá náà. èmi rò pé tí wọn bá máa gbà àwa ò mọ mú wá ni. ọ̀dà fi ọ̀dà fi ọ̀dà fi wo wo wo wo ọ̀dà kẹnu rẹ ni o. ọgbọ́n. nígbà tá a dájọ́ ọ̀dọ́ sọ́nà. So tó o sì mọ̀ yìí pé àwọn ìlú kan wà ó tó yẹ kán kó ṣàkọlẹ̀ wá wọn ò tí ì kó wa mébí iṣẹ́ tiẹ̀ ni àwa jẹ́ tèmi àbódìgbà bá tún wọnú létí mo lọ rè é kówó fún yín tó sì jẹun tá a fi ṣe wà nítòsí wa. ìwọ olórí láyà ó tún wà fún yín wá. Ah, ah. èmi ló ṣe ọtọ̀ ń wò bí ológin ni. láti bo. láti ìlú alápẹ̀rẹ̀ ni. ṣé kò sí. bàbá la fẹ́ rí ṣé wọ́n bẹ́ńlé. ẹ dúró mò ń bọ̀. kábẹ̀sí orí ti dà kábẹ̀sí kábẹ̀sí olú àbúrò kábíyèsí o adéwuyì ni o. adéwuyì bẹ́ẹ̀ni adéwuyì tó pọ̀ nílùú ìtọ́sà kò lù í. bẹ́ẹ̀ni kí ló ṣe. èyí bẹ́ẹ̀ ń ta pẹ̀lú àwọn àlejò wọn lábẹ́ rí kábíyèsí. láwọn àlejò lọ́sì wàá mú bàbàrà bí ìgbà tí wọ́n kógun wọnú ìlú ṣé wu ìwájẹ́ ń tọ́ ọ̀mọ̀rí àbíbó ṣé ká kúrò láàfin ni. Ah, kábíyèsí mo ti sọ ọkà ìmẹ̀gàn láyà o láti jọ ìyọmọ tó lù í kí ló wá wá kí ló fẹ́ ẹgbẹ́ wọ̀ léèrè ọjọ́. ṣé ó sì dábọ̀ ní ìlójú pé wù yìí lónìí. mọ̀ bá ti dè á wọlé. ọ̀kàrẹ̀ ìwọ náà ó dàgbà adéwì. ẹ mọ̀ sójú de.

ó ti síbi lálẹ́ ìwájú ọba lọ́wọ́ lọ. àìsí wù ní. àṣé ojú òtún tún ra rí. òwe àkàndá. àwo àpòrò àbọyè àbọyè bọ ṣíṣe kà sí nǹkan mo rí yín. olúwa mi ìgbòmẹkùn oyè awolọlá ló kọ tèmi ìlú alápẹ̀rẹ̀ mo sì ti wáyìn n tó ṣókùnkùn sí yín nílùú arúgbó ilé mi fẹ́ wá tọ̀ mọ́lẹ̀ sí i mo sì fẹ́ yànnà náà ẹ̀ kó lè bá àyè yín yéké yéké àmọ́ kí àkókò tèmi tó fẹnu sọ̀gì wọ́n lójú odò ńlọdọ̀ fi gbàyàn ojú àwo báyìí làwọn fi gbọ̀bẹ̀ mo wá fẹ́ kí olórí ó jáde síta gbangba kójú èmi rẹ̀ ó níjú báyìí torí bí gbangba bá dẹkùn kedere máa bẹ̀ wò. olórí wo. olórí kábíyèsí ni. olórí kábíyèsí. bẹ́ẹ̀ni. kámẹ́rì bàbá lọ́wọ́ àǹkálẹ̀ ìyàwó olóyè rè ìbúrè gbogbo tó ẹ bá fẹ́ sọ ẹ máa sọ bẹ́ẹ̀ ni olóyè olórí kan ò ní yọjú sí. Ah, ebi olóyè ìbúrà wa alẹ́ ìbúrà sì jẹ́ fún wa ndé wà bá fẹ́ nìkan yàn fẹ́ ẹtù tó bá tẹ̀lé. wọ́n ní ọkàn òhìhì ní mọ́lọ́jà gbìtẹ́ ọmọ níjọba kẹ́gbó tó jẹ adébá fún ọlọ́tún òfẹ́ tó sunkún aláìláṣẹ lẹ́nu wọ́n ní báwo bá ń sọ̀rọ̀ ọgbẹ́ni ọgbọ́dọ̀ gbìn. ẹ gbàgbé ẹ wá jẹ balẹ̀rù ìhàlẹ̀ ni kò síkù kẹ̀kẹ́ ọgbàgbà tá à ní bá polórí ẹ̀ ń bẹ̀. ìlú náà wá wà ọba wa lọ́sùn wa kalẹ̀. ó sì yá wa gan. olórí. olórí. ẹ dákun táàmù wò yìí. abúlé yìí kọ́ ni mò ń wò yìí ògbójúgbóyà ó tún wọnú ààfin ìwà ládùúrú gbogbo ohun tó ṣe kó tó lọ tó jalè wuyì tó jalè tó tún fẹ́ fi tipátipá tèmi olórí ìgbòkọ̀ à sórí ìtòsè ìtòsè tó tún wá fẹsẹ̀ ara rẹ̀ ni wàá gba ikú tí ó pọ̀ òní náà wọn kù kábíyèsí ẹ̀yin olóyè kí lẹ̀ wò ẹ jẹ́ wọn dájọ́ rẹ̀. olórí. Thank you. Adeleke, Adélékè ah, ó mọ̀ ṣe o ó ti jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ jù ó ò ṣe bí ọkùnrin rárá ó ah, ah, ò sì fura gbogbo tí ń ṣẹlẹ̀ láàfin ó ṣọ́kùnkù sí ọ ṣùgbọ́n ó kedere sí olórí rẹ tí ń jẹ́ àdùnní àdùnní o wo lẹ̀ kó o wòkè o sórí gbogbo tútó pa láàfin ó yá bẹ̀rẹ̀ sí máa fẹnu rẹ jẹ́wọ́ báyìí lójú gbogbo òru. wá ni hmm. kí ni kábàkàbà tẹ̀ ń bá a ka ṣó burú jù kí n ran ọkọ mi lọ́wọ́ láti gorí àpèrè bàbá rẹ̀ ni. ìyàwó ẹ dìde ẹ jókòó. bàbá ẹ jẹ́ ń wà báyìí. Hmm. ẹ dìde ẹ jókòó ẹ ṣeun gbogbo bẹ́ẹ̀ tí ń wí ni mo kún ń gbọ́ etí mi ò dì wò mí wò. Hmm ó rí ọ̀rọ̀ tó bá wáyé gbogbo ohun tó wí pátápátá ni mo gbọ́ etí mi òdì ṣùgbọ́n ẹja ní o kìí ṣakùn bó bá ṣe pé akànnì kó o tó débí ogún lọ́gọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn olóyè ni wọ́n ti bá mi sọ ohun tó bá mi sọ yìí tí mo sì jẹ́ kó yé wọn pé kò ṣeé ṣe bó bá ṣeé ṣe ni n ó ti jẹ́ kán mọ̀ kó tó di pé wọ́n débí wò mí ohun tí mo fẹ́ kó kọ́kọ́ yí ọ ni wípé Ifá tá a dá kì í ṣe fárọ́ àfọ̀pẹ̀lẹ̀ ṣèké nítorí baba aláwo tí bá ń dí fárọ́ aṣọ orú wọn a máa pọ́n ni oníṣègùn tí bá ń nọ́rù wájú pọ̀ mọ́ ti pàkọ́ irú wọn kì í lẹ́yìn ṣé o mọ̀ pé omi la tẹ̀ka tó tẹ̀yàn rìn ìfàlà látọ̀nà wa ipa abẹ́rẹ́ sì ló ń tọ̀ lóòótọ́ odù ọkọ rẹ àti adégbọ́njú ó jọga ṣùgbọ́n tàdégbọ́njú ó pójú wọn ju tọkọ rẹ lọ òun ní fàṣẹmù tó wò mí wò adégbọ́njú tá à ń wí ṣé o mọ̀ pé ó ti ń bẹ nípè mí ọjọ́ pélénje díẹ̀ báyìí ló kù tí ó jáde kí wá ní ká wí fáráàlú ṣé ká pé ifá òmùmọ́ ni àbí ìlú ni ká ní kò fẹ́ lóye tá a fi wá fọ ọkọ rẹ̀ rọ́pò ìdí nù tí ò fi ṣe é ṣe. bàbá èmi rò pé bóyá ẹ máa bá wa rọ́gbọ́n dá sí ni tó bá wa jẹ́ tówó wọn ò ní kọ́ ọmọ yín ó tẹ̀lé mi kó wá rè gbowó wa hmm. tó bá sì jẹ́ ti dúkìá rẹpẹtẹ bàbá a ní níkàáwọ́ tó pọ̀ ẹ ṣàánú ọkọ mi. olórí mm-hmm. o gbọ́ bí babaláwo mi ṣe ń ṣẹnu rere kífá wọ́n ní àníwò wárápá kágbowó àníwò àrùn ẹ̀tẹ̀ kágbòbì èèyàn tó bá wo wèrè tó gbẹ̀jẹ́ bó pẹ́ bóyá ọmọọ̀rú wọn ń bugi jẹ ni ṣé bó bá ṣe pé torí owó ni mo ṣe ń dífá ṣé wọ́n wàá mọ ọpọ́n láṣọ bí àparò bó bá ṣe pé kí n lọ́rùn wájú pọ̀ mọ́ ti pàkọ́ lọ́jọ́ tó ti pẹ́ èmi náà mọ̀ tí nílé alájà bí ò tó mẹ́rin yóò ti lé mẹ́ta olórí àtúbọ̀tán ni ẹ jẹ́ àrò ẹ̀ṣẹ̀ jẹ́ adúró dàsìkò bí adániwáyé bá kọ́ ìpè ọba rẹ̀ ó jọba kó tó fayé lẹ̀ orí tí ó dádé inú agoro dẹni ti ń wá ọrùn tí ó lè jìbàrà lẹ̀kẹ̀ inú agoro dẹni orí ìdí tí ó lò mọ́sáàjì aṣọ ọba tí ń kaná yínrínyínrín inú agoro dẹni ẹ jẹ́ àdúró ẹ dúró dolúwa ẹ mọ̀jẹ̀ akánjú tolú ọrán ibẹ̀ ò tó sè lọ́bẹ̀ ìyá wa bó bá sọ̀rọ̀ mi ilẹ̀ bá wa ẹ mọ̀ pé èèyàn lèmi náà àmọ́ ohun tí fábá wí wọn ò ní yẹ ohun rẹ̀ padà. Bàbá, èmi lọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro yín. Ifá ní ń wá ń jẹ fáwọn olóòótọ́ àmọ́ ọ̀nà tí fáwọn gbà la ò mọ̀ o ẹ ṣàánú ọkọ mi ẹjọ́ ògorí àpèrè bàbá rẹ̀ gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ pátápátá la ṣetán láti ṣe fún yín a ṣetán láti kọ́lé fún yín tá a bá kọ́lé fún yín tán á tún kọ́ ilé ìfásẹ̀gbẹ̀ rẹ̀ bàbá wo ifá ti lànà fún yín o èyí ni kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe tọ̀ o obìnrin lọ̀dàlẹ̀ obìnrin lèké obìnrin lètè tí ń bá ní gbélé obìnrin lọ̀dàlẹ̀ obìnrin lèké. àyà ló ṣe púpọ̀ ní kò yí ọmọ ẹrù ọ̀fà fẹ́mi mọ́tàyà obìnrin kú o. obìnrin tá a ní àpárọ̀ Ifáyẹmísí oúnjẹ tá a fẹ́ jọ jẹrà. obìnrin ebi ní pa mi mo sì ń fi sáré jẹ kóyò tó kọ mi. ẹ ebi ń pa ọ ṣé lẹ́nu kí n súré wọlé kí n bomi tájọ mu wá ló sì ti parí gbogbo oúnjẹ. bí a ṣe ní sùúrù bí bàbá mi bá dé wọn kò wá àwọn tó jẹ wọn bí. kì í ní sùúrù bí bàbá mi bá dé wọn bá wọn àti ìjẹ wa kémi kí n máa gbánú mú kiri àbí bẹ́ẹ̀ kọ́. o ti máa ń ṣe é tipẹ́ ló ní wá níjọ mọ. kí a ní kí a ní lóye tó oúnjẹ tó sọkàn lọ lọsàn án parọ́ lé mi lórí sí. ibà yẹn mi èmi lè mi pariwo àìbẹ́ẹ̀kọ́. Ah, ah, ah, kí ló dé ẹ ṣe sùúrù èmi ló ṣẹlẹ̀ tẹ́ wàá ń pariwo báwọn. yóò dáa fún yín bàbá mi o ewu yẹn tá a jẹ kù lálẹ́ àná ṣebí ń lèmi àti fáyemí sí ní ká jọ pín jẹ lóòrọ̀ yìí kí n sì wọlé kí n bomi jáde ìfáyemí sí mọ̀ ti parí gbogbo oúnjẹ o. ìfáyemí sí ǹgbọ́ bò ló ti jẹ́. ebi ní pa mí kó dẹ̀ tó igbó yìí ò kọ́ mi mo ti ní kí n sáré jẹ. ìfàyẹmísí èyí tó ṣe yìí kù díẹ̀ káàtó olódùmarè ò ní ṣe yín lọ́mọ ìyá àwùsá oúnjẹ tẹ́yìn méjì ó jẹ ìwọ nìkan wá dáa jẹ ọ̀wù ẹ mọ̀ ṣe báwọn mọ́ o mọ̀ ṣe báwọn mọ́ bóyá èyí tó kù tẹ gbé pamọ́ dèmí kó lọ gbé jáde kóhun orí oúnjẹ. kò tó lọ fọmọ yóò lọ bà mí. ṣé ẹ ti gbọ́ ṣé ẹ ti gbọ́ èmi lèmi wà jẹ nísìn. ọ̀dà ẹ ṣe sùúrù olódùmarè ó ṣeun tó jẹ ifá ò ṣeun tá a jẹ ebi ò nípa wá ó rí ṣe mọ̀ pé ẹnìkan wọlé wá dífá lóòrọ̀ yìí ó sì pòun padà bọ̀ ojú tí ń pọ́n sí àpọ́n púpọ̀ o òṣì tí ń tọmọ awó àtàlà ní tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni ó jẹun ṣùgbọ́n ọmọ alárùn òjijì abẹ́gbẹ́lẹ́gbẹ́ra àsọfẹ́ là àsọfẹ́ ṣèlérí. ara rẹ o ṣé wọn ò kìlọ̀ fún okúmọ̀ bàbá mi ṣe é kéré mọ́. Yẹ́misí ọsàn tó rí gbajúmọ̀ rú àwa ẹ̀ tí ó bọ̀ ẹyẹ kẹyẹ ó kọ̀ fi mu ni mo nífẹ̀ẹ́ rẹ mo ṣe wá bí n bá nífẹ̀ẹ́ rẹ obìnrin pọ̀ láàrin ìlú yìí. wàá sọ̀lẹ̀ òrí mọ́jú ni ọmọ ọdún mélòó ni mi tó ti ń tìdá yìí kan ní òfẹ́ sí mi. irọ́ o. ìwọ ló ń fojú ọmọdé wúrà rẹ o èyí sọ ọmọdé o ìwọ náà bọ́ sáàrin ìlú kó o mọ bó ṣe ń lọ èso e ọmọdé rárá bó o bá ń gbọ́ àtùpà yàrá ìwọ náà ń pè bẹ́ẹ̀. àdìgún yá wàá mọ ọ lọ n fẹ́ wàhálà lọ́dọ̀ ẹ̀gbọ́n mi rárá wàá mọ ọ lọ má kó bá mi. ẹ̀gbọ́n rẹ tó sọ ni ọmọ ti bọ̀ ọkùnrin lẹ̀gbọ́n rẹ ọkùnrin lèmi náà ah, ah. bóun gan bá débi yóò ti mọ nǹkan tí ń ṣẹlẹ̀ ọ gbádùn mi bọ́ bá fẹ́ mi sọ gbọ́. olórí ibu ni ọ fún tọ́wé. àdìgún ah, sórí pálí tí lápá ló fẹ́ yà ẹ̀mí ìlú mo ti kìlọ̀ fún pé nǹkan orí wà tàbúrò mi papọ̀ mọ́. làjà mọ́ gbẹ̀yìn wa wò ó jẹ́ ń sọ tuntun fún ọ àsìkò tí wọn náà gbádùn lòdì bó o bá bá àbúrò rẹ sọ̀rọ̀ bó bá gbà fúnrú wa ìwọ náà gbádùn mo nífẹ̀ẹ́ rẹ ni. ká dáa fún ọ ṣé wo mọ̀ wípé ní olówó kan láàrin òtòṣì mẹ́fà ó lọ sí gbogbo wọn ni ẹ̀yin tẹ́ ẹ lówó tó jẹ́ pé gbogbo owó yín náà àkúmọ̀ tẹ́ ẹ fi ń ṣe. wo bí Adigun mo wá ń kí ọ báyìí ọjọ́kọ́jọ́ tí n bá tún rí ọlẹ́dẹ̀ wa ní ààyè tó rà kété ń bẹ́ńlẹ̀ yìí n ó fi pín ọ sí méjì ni. Ah, ọ̀rọ̀ ẹ yé mi mo ti mọ̀ pé ní ilẹ̀ tí wọ́n tẹ́ni fún ni ọ èmi ni wọ́n sọ̀rọ̀ sí gbàgà báwọn ọmọ ẹ̀mú fìlà bí ẹni wọ́n sá lọ́gbẹ́ lórí aṣọ rẹ̀ ya wájú tí bàbá rẹ̀ náà yà lẹ́yìn ó ṣe ṣòkòtò kébí òkè ó wà ń rẹ́rìn pẹ́ bíi ìgbà tí yàyà rẹ̀ èmi lọ sọ̀rọ̀ sí jágà ah. wò ó jẹ́ ń sọ fún ọ bí àbúrò tiẹ̀ bó bá fẹ́ ru wa ló lè gbádùn lu oògùn owó yín rèé o dákun sọ fún mi ta gan ló ṣoríire rí nínú ìran yín irú àwa báyìí pé yẹmi sípa afẹ́fẹ́ ìwọ wá ń sẹnu gbàgà òun bú mi èyí bàbá tiẹ̀ ń bàbá tiẹ̀ tí wọ́n pè ní bàbá rẹ̀ ń wọ́n bá ń lọ láàrin ìlú ó mojú tán fi ń wò yín ni. ẹ wá gbẹ́kẹ̀lé àpádárí èèyàn mélòó ló ti dífá láàárọ̀ yìí àbí èèyàn ọ̀sàárẹ̀ dépò pé wọ́n dífá àdúrà tí ní kéèyàn mọ̀ ọ̀sàárẹ̀ ìwọ ìwọ bàbá tiẹ̀ náà àwọn yóò mọ̀ ṣe báyìí pẹ̀lú sẹ̀ ìgbó lẹ́fẹ̀sẹ̀ lè dà bára yín sọ̀rọ̀ kọ́mọ yín sara ayarú wa ntọ́ lè fi gbádùn nu ó gbọ́n òun sẹ́nu gbàgàgbà sọ̀rọ̀ kí n fún ọ lẹ́sìn sọ̀rọ̀ kí n fún ọ lẹ́sìn kí ni sí ọ. wèrè. bàbá. wọ́n wulẹ̀ kí mi mo wí ọba yìí mò ń kọrin. ẹ wo bàbá n ò sọ nǹkan kan o kódà bó ṣe bú mi tó n ò sọ ha. kò sí ohun tó burú ṣebí n ti ń bẹ nínú rẹ ló ń wí mọ ọ wí bó bá tán lẹ́nu kó ìtókù níkùn rẹ kó o kó jáde kó o wí ìwọ mọ̀ pé ẹni tó bá sọ̀rọ̀ tó pòun ò sọ bẹ́ẹ̀ mọ́ ọmọ àlè nírú wọn ni bẹ́ẹ̀ ni àti pàápàá ẹ̀dá tó sọ̀rọ̀ tí ò fi tó lódùmọ̀rẹ̀ sí i amokun mẹ́kọ̀ ni yín ìwọ ẹjọ́ rẹ kọ́ ìṣẹ́jọ́ rẹ wá ni àdániwáyé ọba mi òkè ni ebóun ló ṣẹ̀dá gbogbo wa sáyé ó sì yé tó fi dá oníkálukú báyìí ọba tó ṣẹ̀dá rèké òun ló ṣẹ̀dá ewúro ni ebomi là ń bù sí rèké tí fi ń dùn omi ọ̀hún la bù séwúrò tí fi ń kan wá wò mí o ẹni tí adẹ́dàdá tó wálé ayé tó wá lówó kì í ṣe pórí rẹ̀ ló dájú o ẹni tọ́ba mi ò ké dá tó ní kó tòṣì kì í ṣe pórí wa ló burú ilé ayé tá a wá yìí àwa yá a lò níwájú adẹ́dàá ni bá a ṣe tán gbogbo wa àálọ̀ jábọ̀ iṣẹ́ tá a wáyé wá ṣe bọ́ bá tiẹ̀ wá béèrè lọ́wọ́ ẹlòmíì pé kí ni tó wálé ayé wá ṣe ṣé o lè fèsì ṣe é mọ̀ tẹ́ wálé ayé wá ṣe àbò rò pé ká wálé ayé ká lówó òun ló ti ráyé gbé ah, mọ̀ ṣe o ká ká ìtara gbà ká múra gbà ìwà nìkan nìkan òun ni ó kù wá kù nígbà tá a bá déwájú adẹ́dà ọba òkè tó dá gbogbo wa tó ṣẹ̀dá wa sílé ayé ó ṣeun. ẹ wọlé ẹ mọ̀ bọ̀. ẹ mọ̀ jẹ́ ohun mi o ẹ̀yin tó láyé ẹ mọ̀ jẹ́ ohun mi ìgbà irúmọlẹ̀ ẹ mọ̀ jẹ́ ohun mi ṣé ẹ mọ̀ pé n ò ṣe kàrí ìdí rèé tí mo fi wá bẹ̀ yín o kẹ́ ẹ ṣàforíjì fún mi ẹ̀yin ìyá mi ò ṣòro mọ̀nìgà ẹ̀yin afẹ́rẹ́ gẹ́gẹ́ níyẹ̀ ẹ̀yin olókìkí òru ọ̀gàlàǹtà ọ̀gbẹ̀yìnkùlé bẹ́gìjà wọnú ilé ẹ̀yin ni yèyé òrúgbó oníjà òru ẹ̀yin la fẹ́lẹ́lẹ́ tí ń darí oko lálo mo pè yín o èyí tí mo fẹ́ ṣe yìí ẹ mọ̀jọ́ bù mí lọ́wọ́ mo bẹ̀ yín ni mo dúpẹ́ pé ẹ ti gbọ́ mo dúpẹ́ pé ẹ ti gbà sí mi lẹ́nu ẹ ṣeun. èmi náà ti kọ́ ọ̀hún ní o ẹ ṣeun ìyá mi ṣòro. rárá bàbá. aya Adélékè. ó bàbá. mo ti bẹ̀ àwọn tó láyé lórí iṣẹ́ tí wàá tọkọ rẹ̀ Adélékè tẹ̀ fẹ́ gbé fún mi ṣe mo sì nígbàgbọ́ pé wọ́n ti gbọ́ sí mi lẹ́nu mo ti túbá mo ti tọrọ àforíjì lọ́wọ́ wọn nítorí pé wọn ò ṣèkà rí níjọ́ mo ti délé ayé àmọ́ iṣẹ́ tí wà tọkọ rẹ bẹ̀ mí. èmi náà tún wòye pé bá a bá pàdé nsàlẹ̀ a lè pàdé lókè ní o kí olódùmarè ó ṣàforíjì fún wa. ìwà àtọkọ rẹ ẹni kí n bá yín bẹ èṣù àbèlú kó lọ ìyàlú adégbọ́njú níbikíbi tó bá wà. wá gbọ́ o mo fẹ́ kó o tẹ́tí inú kó o gbọ́ mi etí inú lejò ń lò gbangba ní ti mẹ́ran nítorí pé bí ṣe ń dìjà náà rèé nígbò bá yá ẹ pé wọn ò sọ fún yín tẹ́lẹ̀ èṣù ò ní fún ọlọ́mọ kó mọ̀ gbà nǹkan kan lọ́wọ́ rẹ o ìpele mẹ́ta ló bọ́ sí ohun tí èṣù àbìlú ó gbà lọ́wọ́ yín tẹ́tí kò gbọ́ mi àkọ́kọ́ ń bẹ̀ bá a bá ti pé èṣù àbìlú tó bá ti ya lu adébọ́njú ó fi kanra kan ní o bí ọkọ rẹ bá ti lè dọba pẹ́rẹ́ ó di dandan kẹ́mi ti yẹ bọ́ sí o ah! gẹ̀rẹ́. ẹ̀mí mi. bẹ́ẹ̀ ni. Ah! bàbá irú onílé ṣeé ṣe lóòótọ́ mo mọ̀ pé òrí ò ní balẹ̀ kó mọ̀ yí nǹkan ṣùgbọ́n tẹ́lẹ̀mí mi ò ní lè ṣeé ṣe nígbà tí ọkọ mi bá gorí oyè tẹ́mi mi bọ́ gbogbo wàhálà tí mò ń ṣe ta ni ó wàá jẹ́ kí wá ni ò ṣeé ṣe ilé ayé tá a wà rèé mo ti rẹ́ni tó bímọ méjì tó fìdí tẹ̀kan pa àmọ́ bó o bá níyìn ò ṣeé ṣe èkejì rèé bí èṣù àbìlù tó bá ti jíṣẹ́ tẹ́ ẹ rán egbò àdáàjìná yóò wá sí ọ lẹ́sẹ̀ bọ́kọ rẹ bá ti ń gun orí ìjókòó ọba bẹ́ẹ̀ lè gbòó wọn mọ̀ kẹ̀sí èmi ò rólóògùn tó lè wòsàn o àrọ̀nì ló lóògùn jù lóde ayé bó bá rọ̀ wá látòdì ọ̀run egbò àdá jiná òun ò ní jiná àmọ́ èyí tó wá lé ń pé ó wà nílé gbé láàrin ìlú ṣé o mọ̀ pé inú igbó la dẹ́tẹ̀ ń gbé ẹnìkan ìkọ́lé adẹ́tẹ̀ síbòrò bá a bá ti rí egbò àdá jiná tó bá ti yọ òdìgbò rere ilé adẹ́tẹ̀. bàbá kí wàá ló kù kójú fọ́ kétí ó di ṣé kálàfin ò tara ah, bàbá kò ní lè ṣeé ṣe o nígbà tí n bá wá ṣe wàhálà ẹni ẹlẹ́ni ni ó wà pẹ̀lú ọkọ mi láàfin. àyà hmm. Adélékè ìwọ mọ̀ pé ọ̀nà èṣù lọ́nà owó ni ọ̀nà èṣù lọ́nà ọ̀la ọ̀dà ìkẹta rèé o ó wá di dandan kó o fọwọ́ mú kan níbi tá a dé yìí ẹ̀yìn ò ṣe é padà sí mọ́ ọ̀gọ̀ngàn ọ̀nà lálákè sọ ẹlẹ́nkẹta ni pé ọlẹ̀ inú rẹ̀ lálò bó o bá ti lọ́mọ láyé mo kí ọ kú oríire nítorí pé o ò ní bí jù yìí tó o ti bí lọ bó o bá ìlọ́mọ láyé a jẹ́ pé o yàgùn látòdì ọ̀run wáyé nù bá a bá ti wá lu ọlẹ̀ inú rẹ̀ tó o bá bímọ ó mọ gbé pọ̀ lọ́kọ rẹ̀ ṣe bó o fẹ́ dayaba ni ìyẹn ò ṣòro ìyẹn ń kọ́ bàbá tí ò bá ti ní mẹ́mí mi lọ tí nǹkan kò sì ní ṣe mí. pínrín ẹ jẹ́ àṣeyàn. ẹ̀yin ò dáa ò dáa gbogbo ohun tá a wí ni èṣù àbìlú ti gbọ́ o arọ̀ sì ti rọ̀ mọ́ èṣù àbìlú tó Adélékè ló rán mi sí ọ ó ní kó o dìde togun-togun kó o dìde tìjàtìjà lájọmọ̀ látọpa ẹ̀bọ̀ra tí ń fi kú pa ni. Mm -hmm ẹlẹ́kún sunkún láàróyè ìṣẹ̀jẹ̀ èṣù mọ́ṣe mí mọ́ṣe ràn mí ibi tó o bá ti ń bọ̀ ní kó o mọ́ lọ nítorí pé ògún ní kọ́lé iná ìyàmì òṣòròǹgà ní kọ́lé ẹ̀jẹ̀ ṣọ̀pọ̀nà ní fowó àpáta kọ́lé àkókòrò bòjò lórúkọ àwọn àrò mìnì mìnì mìnì mìnì mìnì lórúkọ ògún ògún dà ní bí òdù báyìí lórúkọ ìwọ́jú àṣẹwẹlẹ àṣẹwẹlẹ lónìí gbogbo ohun tèmi bá bọ́ ọ sọ lẹ́nìí yóò ṣẹ ni kò ní ṣàìṣẹ́ ìtàkẹ̀ṣẹ ní í ṣe láwùjọ òun ó yá gbéra báyìí Adélékè ní kó o gbéra báyìí kó o lọ kọlu Adébọ́dún níbikíbi tó bá wà kí ṣiṣẹ́ kó pa gbéra. iṣẹ́ ti bẹ̀rẹ̀ o kẹ́ ẹ mọ́ gbàgbé àdéhùn ìdòwò ṣe kókó àdéhùn ni ẹ mọ́ gbàgbé o. obìnrin lọ̀dàlẹ̀ obìnrin ṣe tí bá ní gédé obìnrin lọ̀dàlẹ̀ obìnrin lèké obìnrin lèté tí ń bá ní gédé bóyin bá ta ní àròrò oyin bóbìnrin ta ní àkàrò ọ̀run. àjọ ní ń dá ẹ wí fún pé àjọ ní ń dá àjọ ní ń dá ẹ wí fún pé àjọ ní ń dá oore tó ṣe àjọ ní ìwà tó hù àjọ ní ọgbọ́n tó fi gbèrè o ó di gbèrè o ẹ̀yin tó olúgbọ̀n àwájà rẹ̀ sá ògbèrègbèrè àsùnkànnà lẹ́kún oge ó di gbèrè o. ó di gbèrè o. ẹ̀yin tó olúgbọ̀n àwájà rẹ̀ sá ògbèrègbèrè àsùnkànnà lẹ́kún oge ó di gbèrè fábì yìí ó di gbèrè. gbèrègbèrè àtúntọ̀nà lẹ́kún oge. ó di gbèrè o. Like jù lẹ́gbẹ́ lẹ́gbẹ́ lẹ́gbẹ́ aláṣan amáraṣan aláṣan amáraṣan àwọn àgbà ìmàlé wọn kò mọ̀ pé gbẹ̀yìn ọ̀rọ̀ kò sunwọ̀n wọn pariwo tán wọn fi run àgbọ̀dẹ́gbọ̀n hẹ́hẹ́hẹ́ ajá àwùjẹ ṣe kí n ṣe lórí orò nílé ayé ó tún jọ lórí orò níwàrún kí làbá ṣe káìtè ní bọ̀rìṣà ìṣẹ̀ṣe làbá ṣe káìtè ní bọ̀rìṣà. kábíyèsí ló ń jẹ lọ́bẹ̀ kábíyèsí ti kú báwa náà ṣe rí lálẹ́ àná tó kàn wá kú nu ẹ sì mọ̀ wípé awo kì í sòta èyí la ṣe pé ká lọ palẹ̀ mọ́ bó ṣe rí nu ó ṣe rí. pàpà lábọ́ tí èbó lè fọ́ kó mọ̀tò nígbà ń sọ tí ó sọ padà. olórí ẹ má bọkàn jẹ́ jù tẹ̀sí má rojú pẹ̀lú. mo jẹ bàbá yìí ní gbèsè ìsì tí ì sàn. olórí ìta gbangba la wà ẹ má bàrà jẹ. Hmm. olórí ẹ jẹ́ àmọ́ lé o ẹ mọ̀ jẹ́ ògbúdọ̀ bọ́ lójú yín àti pé àwọn tí ń lọ àwọn ni ó ń pòkó mọ o ṣé rí gbogbo táwa ń ṣe yìí ariwo lásán là ń pa o ó jẹ́ kò lè yé yín kò lè yé yín èmi nìkan ló yé o kò lè yé yín. dáná o fẹ́ fẹ́ dà sunu ọ̀sán gbẹrẹgẹdẹ mọtí mọ̀nà ẹ̀ bá wọn jáwé ajé lóde ìdájẹ́ ẹlẹ́dàá mi ló sílẹ̀kùn ọ̀rọ̀ fún mi gbaragada lóde ìlọ́rọ̀ ara lọ́rọ̀ èrò jẹ́rọ èrò ọ̀pọ̀ èrò ọ̀fà wọ́n tọ́lú mi tètè ajé lẹ̀ gbọ́dọ̀ mọ̀ ọlọ́dẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ níhun èmi ni mo mọ̀ ní àrìn kó rìn lẹ́sẹ̀ mo gbẹgbẹ́ mi lọ́wọ́ tẹ́tẹ́ mo rájẹ́ mú sọ̀sùn mo tún rájẹ́ mú sẹ́dẹ́ mo rájẹ́ dọ́lọ́kìnìkìnì aṣọ ọ̀ràdá àwọn ọ̀tá wa ń bínú ẹ bá ń bí akíní bí ẹ nínú náà inú ọmọ bí wọn náà ni ṣẹbi náà bímọ kú ìdùn ẹ̀yin ò ní bímọ kú mọ wí o ẹ ní sọfọ mi èmi náà ní sọfọ yín ayé àkàtà mọdọwọ ọmọ àyíká mọdọjà ọmọ àyíká ẹ àwọn ọmọ pariwo ṣùṣù lọjà ń pa. báyọ̀. ké mọ́ ẹ rí i pé mo gbàlejò ńlá ni ìyá wa. ẹ kú jọ́ mẹ́ta. àwa nù. ẹ kú ewu ọdún. àwa nù. ẹ̀mí ìwọ òkùnkùn ṣe púpọ̀. àwíṣe àfọ̀gbò. ẹ wàá ṣe nígbànígbà. àṣẹ èmi náà máa rí lọ́dún lọ́dún là ń rórógbó. ọdọọdún là ń ráwùsà. lọ́dún lọ́dún là ń bọ́mọbì lórí àtẹ. bọ́dún bá ti dún pèrè gan ọmọ àwọ̀ tuntun tàjò bọ̀. n ò ní fi ṣàwátì o. ẹ̀yin náà ò ní fi mí ṣàwátì. gbogbo ọtí ọ nífẹ̀ẹ́ wa náà à ẹ̀yin mọdé wọ̀nyí o sẹẹrí bàlejò ńlá mọgbà ọyá sẹẹrí tìlù bá ti ń dún tí ó ń sọ pasáàrùn tí mú tinú ẹ̀ jáde tẹ́ẹ̀rí tágẹ̀rẹ́ ti ń sọ tí pèsè ńlalẹ̀ ti ń dún ní pọ̀kán pọ̀kán pọ̀kán ẹ wà á mọ̀ bá ń fẹsẹ̀ kíjó kẹ́ ẹ mọ̀ fẹsẹ̀ rájó ẹ mọ̀ jẹ́lá fi àdùn yóò dá mi rá o ayé akata. ẹ̀yin mọdé wọ̀nyí o mo ní mo dowó. ọmọ àjínà. mo dọjà. ọmọ àjíjà. kò tètè yé wọn pariwo ṣùṣù lọjà ń pa. ọmọ láàárín ọkàn o ṣùgbọ́n o mo ti sọ fún un pé mo ti wà nínú oyún òṣùpá méjì báyìí tèmi fúnra mi sì mọ̀ pé mò ń tanra mi jẹ ni ìwọ náà mọ̀ sọ̀rọ̀ ọ̀lẹ̀ yìí o ó mọ̀ pé ọ̀lẹ̀ inú mi òní mo fi ṣáájú fọkọ mi tó fi dẹni oyè pákọ̀kọ̀ ọgbọ́n wo la á sí i bó o la ṣe ṣe tí n fi ní dẹni sí kábíyèsí ó lè kú o láàfin. <laughs> agbẹ́dọ̀ àdùnní hmm? ìgànwà táwọn lẹ́yìn mọ́lẹ́ wọn bàbá tó ní dùgbé ìgànwà tá lójú mi ò tó ojú mi tó lè mọ jàǹdé ọ̀yún kẹ̀kẹ́ ta nílà sọ lè dìde yàn bí ọba sí aṣọ bí ò sí ẹ̀wù gbẹ́bọ́ ní dúró dàbá mọ́ rí bí ìkùkù bí àgbáàrín bí kókó bí ewo bàbá ẹlòmí bàbá ọlọlẹ àjọbọ ìyálàyé ẹlòmí bàbá ọlọlẹ àjọbọ dùn bàbá ńlá pẹ̀lú bàbá ọlọlẹ àjọbọ àjọ ayé àánú oko so orí ìwọ fúnra rẹ ti fò sókè ẹ ń fò sókè sì ti bẹjọ lórí ìwọ̀nba ọ̀rọ̀ tó ọ̀rọ̀ ra sọ fún kábíyèsí pé ìwọ náà ti fẹ́ra kù oyún òṣùpá méjì ń bẹ láàrẹ lásán ó ti tó ọmọ táwa kù tó ṣe fún báwọn ọ jẹ́ kí ọmọ yé wọn pé oyún ti ń dàgbà sí ọlá ọ wà igbá ọmọdé mọ́nú tàbí kọ́ wá aṣọ kọ́ ọmọ fi ṣe oyún oyún ò lè mọ̀ ga yọmọ ga yọmọ ga èmi náà wà á fojú sùn káàkiri ìlú wọn wà obìnrin tí ń bá ń bẹnu oyún bóyún tiẹ̀ bá ti ń ga lórí tọ̀dọ̀ rẹ̀ náà mọ̀ ga bóyún tọ̀dọ̀ rẹ̀ bá ti ń ga lórí tọ̀dọ̀ tiẹ̀ náà mọ̀ ga sórí pọ́nrọ́ tó bá ibi wọn lẹ̀ báyìí èmi pákọ̀kọ̀ wọn kàn palẹ̀ ọmọ mọ́ni ọmọ tó bá wá bí wọn lèmi ọ̀ wá gbé wá fún ọ ó bímọ àbó òbí wọn pakọkọ ọgbọ́n olúlẹ̀dẹ̀ ń lò <laughs> ah, gbogbo ara rẹ pàtàkì kí ọgbọ́n ni. èmi náà kọ́ adániwáyé ló ṣe bẹ́ẹ̀ sọ́ọ̀mù ah, pojú ọ̀gbọ́dọ̀ tí ọ ni ah, lójú irú mi tí irú mi ń bẹ láyé tí mò ń bẹ láàyè kójú ọwọ́ àtirú rẹ tó pé gbogbo ògbà báyìí tí n bá ti ní ọ mẹ́yìn wá ọmọ mẹ́yìn wá ni n bá ti ní o fún lẹ́yìn ọ mẹ́yìn èmi náà sì máa yà wá àwọn dánú mi ó dùn bàbá sì ti ń dánú tèmi nù náà inú rẹ gbọ́dọ̀ bàjẹ́ fọkẹ balẹ̀ ó tiẹ̀ tó bímọ ó bímọ wọjá bẹ̀rẹ̀ yún náà. o ti ń pákó ẹ náà mo ti mú owó. <laughs> kábíyèsí bí mo ti ń wí fún yín ohun tó àtòdodo ni owó èrè fẹ́ra kan kódà ọlẹ̀ tí ń tẹ́nu rẹ̀ ní ìsìn ó ti lé lóṣù pàlejì. bó ti ṣàlàyé fún mi. àmọ́ ṣáà ìkìlọ̀ wà. ìkìlọ̀ ṣé ò lè. ìkìlọ̀ náà wá jẹ́ pa méjì ìkìlọ̀ kìíní rèé o nítorí pé ọlẹ̀ tí ń tẹ́nu rẹ̀ kó lè sinmi dáadáa kó dàgbà kó yí síbí kó yí sọ̀rọ̀ olórí ò gbọ́dọ̀ ṣe wàhálà kankan rárá rárá tó bá ti ń di wípé ń sọ lọ́rọ̀ ó rìn síbí ó rìn sọ́hùn ó ń ṣe jàǹdí ó ń ṣe gan-an ìrìn àjò wa mọ́ bá bíbànújẹ́. ọ̀sẹ̀lẹ̀ bíbànújẹ́. kò ní bíbànújẹ́ kábíyèsí ẹ gbóhùn ọmọ ẹ sì gbóhùn ìyá. torí ìdí èyí ẹ wà yọ̀ǹdọ̀ olórí mi ọmọ ọba ń gbé wípé tí ọba mi gbé ni wípé ó láwọn àgbo àtàsè jẹ pé èèyàn bá ń bẹ nínú oyún báwọn àwọn àṣejẹ oṣooṣù ọ̀tọ̀ọ̀tọ̀ ní àgbo ojúmọ́ tí ó mọ ọmú fún lílera tiẹ̀ àti lílera ọmọ tí ń bẹ́nu rẹ̀ kó lóbi ó lè wà níbi tí ó wà kọ́mọ náà mọ̀ lúwẹ̀ inú àpò àgbo àtàṣejẹ ṣe pàtàkì ìkìlọ̀ tí ń rèé o ìlú wa ìgbẹ́gẹ́ ìlú wa ìgbẹ́gẹ́ o ohun tá a bá sì bò ní níyì mo wá fẹ́ kẹ́ ẹ yọ̀ǹda títí dìgbà tó lórí ó fi bí láyọ̀ tí n bá ti wá bá yín tí mo sì yọ ọmọ fún yín lògùn bá sẹ́ lájàjàyè mi ò sì sí wàhálà kankan mọ́ kábíyèsí. ṣé kò jù bẹ́ẹ̀. kò jù máa ń lo ẹ̀dá fún kábíyèsí pé bọ́ bá jẹ́ bẹ́ẹ̀ mo ti yọ̀ǹda. kábíyèsí bẹ́ẹ̀ ti mọ̀ wípé bíi tí ìṣòro èèyàn bá wà lọ́kàn èèyàn fà á sí. gbogbo ìgbà tó bá ti wù yín láti fojú ko olórí ẹ mọ̀ bọ̀ ṣùgbọ́n kẹ́ ẹ wá jẹ́ kí ilẹ̀ bora díẹ̀. ẹ ń fọjọ́ bora ń fọjọ́ bora bọ́dà. ẹ mọ̀ bọ̀ ilé ilé yín. ọwọ́ ọmọ àlòkù sọ ìjẹ̀ṣà ìṣẹ́ra gbọ́ tí kọlẹ̀ mọ́ṣọ̀wé ogúnra lọ́mú rò lọ́sẹ̀ bí olórí bárò rẹ tó sàn rẹ wọn jọ ọ lójú. ire ni ó já sí kábíyèsí ẹsìn ẹsìn wo ẹsìn. olórí àdùnní mo mọ̀ bọ́ yọ iṣẹ́ tó rán mi kí n jẹ́ ẹbí wọn ní ọba rólòfòfó ń sẹ́ yóò jẹ́ ju bí tán lọ nígbà tí mo dọ́dọ̀ olówó orí ọba Adélékè tí mo ṣàlàyé fún sí wá tí mo ṣàlàyé fún sẹ́yìn inú kábíyèsí wá dùn dandan nígbà tí mo ṣàlàyé lóríṣiríṣi lóríṣiríṣi àpàdé àlùdé gbogbo eléyìí tẹ́mi àti ẹ ti sọ kódà mo wí fún kábíyèsí mo lọ́lẹ̀ tí ń bẹ lára rẹ ní ìsìn ó ti fẹ́ tó tó gbà mẹ́ta mo wí fún bẹ́ẹ̀ inú rẹ̀ dùn mo ti gbọ́ ọ̀fẹ́ ní ìsìn ni wípé ìgbà rẹ wọn mọ̀ sí dénú dáadáa yóò mọ̀ lé pọ́nkí ọ̀wà mọ̀ sí ẹ̀ kábíyèsí ọ̀wà máa kí ọ yóò mọ gẹ̀ ọ́ sọ̀gbọ́ àbọ̀ ọ̀dáhùn kábíyèsí ọmọ kí ọ yóò mọ gẹ̀ ọ́ nǹkan tuntun tí mo wá wí fún kábíyèsí mo wí fún kábíyèsí wípé ibi tọrọ ẹni bá wà lọ́kàn ẹni ọmọ fà sí lóòrèkóòrè bó bá fẹ́ rí ọ kọmọ ọ̀bọ̀ àmọ́ ṣá kó jẹ́ kọjọ́ fojú bora ọ wà rí ọ̀dọ̀ pákọ̀kọ̀ ó rè fún pákọ̀kọ̀ wípé kó tá sà kó tá sà kó rè bùkẹ̀bùkẹ̀ kó rè ṣe ń tà wíwọ̀n o. ìyá aláṣìírí mi ah! tí ò bá sọ láàyín tí ò bọ́ sọ ló elédùà bó mo ṣe fẹ́ ṣe sí ìyá bẹ́ẹ̀ ṣe wá múnú mi dùn ní gbogbo ìgbà láyé wọ́n mọ̀ dùn yín nù ni ṣé wá rí tipá kọ̀kọ̀ tẹ sọ ah! ẹran olófòfò ń ṣe ẹni ò jẹ ẹrẹ níwọ̀n bàgbà tí mo bá ti ń ṣe tipá kọ̀kọ̀ ó ti di dandan kípá kọ̀kọ̀ ó ṣe tèmi torí kò sí tó fẹ́ tí n ò ní ṣe fún kò sì sí nǹkan tẹ́mi náà bá béèrè tí ò ní ṣe fún mi. ó ṣeun mo dúpẹ́ olórí mo gbàgbé o rọ̀dọ̀ pákọ̀kọ̀ èmi kò rè sọ fún wípé kó múra síṣẹ́ tá a bẹ̀ ẹ́ èkejì mọ ọ̀rọ̀ kẹ́kẹ́kẹ́ sí kábíyèsí lọ́rùn wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan kọ́ ọmọ fọwọ́ gbé sálẹ̀ ẹ̀kú báyìí tá a bá ṣe gbogbo ètò yìí tó sì tò gẹ́gẹ́ bí àdéhùn wa ah, ẹ mọ̀ gbádùn mi láyé yìí o kò sí nǹkan tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi pátá tèmi kìíní yóò ní í ṣe fún mi. òun lè sopọ̀ òun mọ̀ lè san oore mi tán. ìwà san díẹ̀ ń bẹ níwọ̀nba àgbàtẹ́mi yín bá ń bẹ n ó san fún yín yín sì tó san fáwọn ọmọ yín. àṣẹ o àṣẹ o lórí o ṣe o o ṣe o bá ti ti yọjú ọmọ tí a ní ilẹ̀ ẹyẹ wo ẹjẹ tètè máa lọ pọ̀ lọ. ìrèmà ni mo rè o ìrèmà ni mo rè ilé máa ní mo rè o bọ́bá wá mi délé bọ́ ọ̀nà mi nílé ilé máa ní mo rè o ilé máa ní mo rè o ilé máa ní mo rè o. pẹ̀sọ́ǹdì ọmọ èjì òrọ̀ ilé máa ní mo rè o etí jẹ́ bí ara lágbẹ̀dẹ àgbẹ̀dẹ ti mú lọ́dọ̀ tirẹ̀ ọmọ ẹni náà ń sa àkóyọ bùrọ̀ láàrò. bàbá o ẹ káàbọ̀ ẹ káàbọ̀ o. Ah! ìwọ́de ọ̀kadì ọ̀kadì súnmọ́ mi yá yìí mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ yóò dáa fún ọ ló yí ọ bínú mi ṣe máa ń dùn sí ọ tí n bá ti rí ọ ò ní mọ̀ bàlújẹ́ ẹ̀yìn ọmọ òun ṣe ń yíra. àyìn yí bàbá. ń sọ wúkẹ́. bẹ́ẹ̀ni. ó sì ń jẹun déédéé. bẹ́ẹ̀ni. mọ̀jì ọ̀darun jẹ o. dákun aboyún mọ̀sù kò mọjọ́ oníkùn ló sì mú un kà ajẹun lọ́mọwọ́ ẹ̀pọ́nlá oyún rẹ̀ yóò ti tó ṣùpá mélòó báyìí òṣùpá mẹ́jọ. òṣùpá mẹ́jọ ah, ọjọ́ ìmọ̀ gbé o nígbò sígbò níná ah, ah, ọ̀dà àbáhùn ẹ̀sọ́ wa rí ọ̀dàwé abíwẹ́rẹ́ o lọ́jọ́ kúnlẹ̀ kò ní nira fún ọ àágbóhùn yà àágbóhùn ọmọ bọ́ bá ti ń fẹsẹ̀ kan kúnlẹ̀ báyìí ọmọ fi kókù dìde ni wọn ìgbẹ̀bí ewúrẹ́ wọn ìgbẹ̀bí àgùntàn sórí omi òtó ẹ̀jẹ̀ òtó ònírógùn rẹ̀ ń dọ̀kúnlẹ̀ rẹ o tìpẹ́tìpẹ́ la ká bí tiẹ̀ tipẹ́tipẹ́ ló rẹ̀ bí tiẹ̀ ẹyin ìkejì ọmọ ọmọ wálé ò ní rogun rú ẹ̀ ẹ mọ wá tàka sí ẹyin o ẹyin o ọmọ eku mọ sáré bọ̀ ọmọ ejò ń bọ̀ lẹ́yìn ẹ̀ ò ní rogun ẹ̀ ń o ó bì wẹ́rẹ́ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ẹyin. ẹ dákun bàbá mo máa fẹ́ bí yín ní ìbéèrè kan mo ṣàkíyèsí pé bẹ́ẹ̀ bá ń pàdé mi ẹ mọ̀ ń béèrè iye oṣù tó ń wù jẹ́ ẹ dákun sí òsì. ẹ tí ọba nírú ẹni ni ò ní mọ iye ẹni. mo nírú ẹ lọ́mọ ó sì dáa kéèyàn ọmọ yìí ìgbà tó bá nílé ní bàbá ṣe pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe fi bá kólẹ̀ kó dọ̀tí bí mo ṣe mú ọ mo mú ọ nímú ọmọ ni àti pé olóyún èmi máa ń ṣàánú olóyún gan lọ́pọ̀lọpọ̀ báwo pé ẹni tó ṣe wàhálà tó fẹ́ tó fẹ́ lọ rèé mo dìde èèyàn wàhálà tòde ọ̀run iṣẹ́ lámọ̀ ló ń ṣe ìdínú sọ́wárì mo ti ní lọ́kàn pé n ó fi nǹkan kan ràn ọ́ lọ tẹ́lẹ̀ mo ní kí n jẹ́ kí ọjọ́ tún gorí ọjọ́ ni àmọ́ bó ṣe wá sọ̀rọ̀ pẹ̀lú bẹ̀rẹ̀ tó bèrè n ó fún ọ ní nǹkan náà ó lè ra ìgbín tó bá bọ́nu dáadáa ìgbín tó pinnu mò ń wí o ọ wà á fi sínú omi gbóná tó bá ti bọ́ tó ti rọ̀ ọ yọ jáde ó mu tìkara tìkara wọn wà á latọ́ báyìí ọ wà á fi pọ́ọ̀kì sórí tó bá yẹ jáde sódì kejì báyìí ó bí wẹ́rẹ́ nù ni ó mu kara wọn ó dùúlẹ̀ ìgbín ètò yọ ó mu ọ wà á fọ̀nù dáadáa ó jù sínú sàásùn tuntun ewé tó kù tó fi ṣe èmi nìkan jà fún ọ kódà bó lè ṣe lónìí kò sí tó burú mbẹ bọ́ bá ti dọjọ́rọ̀ oníkìkejì rẹ wá gba ewé abíwẹ́rẹ́ tí n ó fún ọ ẹ lọ ewé òun ọ wàá fi ṣe bẹ̀rẹ̀ jẹ ọ bá tán. ẹ ṣeun bàbá ẹ bàbá o bí ìgbòho á ní wá lọ́jọ́ rẹ̀ wá gbohun ẹ wí o. ọyìn tó bá ti di pé ọjọ́ ń rọ̀ tóun rebi àti wọ̀ tóun ń tẹnu bepo tẹ́ fẹ́ mọ dáná oúnjẹ alẹ́ ìwọ mọ̀ bọ̀ ó ti bí mo ṣe ń lọ ìwọ̀n ọjà lọ. ẹ ṣeun bàbá pẹ́ fún wa. ẹ ṣeun bàbá ní o bàbá ṣe yín ìwà yín yóò sì máa wùn mí ní gbogbo ìgbà. o káre láì ọ̀rẹ́ mi látijọ́ mo ti mọ bàbá nǹkan àbámọ̀ rí pé mo mọ bàbá. olúwa mi o ẹ pẹ́ fún wa o ẹ̀mí yóò gùn ẹ kú àjẹpẹ́ ẹ kú láéláé. ọ̀rọ̀ tí náà máa ń wù mí bí n bá ti rí bá inú mi náà máa ń dùn inú yóò ní bàjẹ́ láéláé o inú tèmi náà ò ní bàjẹ́ inú tí ẹ jẹ́ tí a náà ò ní bàjẹ́ ṣẹkẹrẹ kúrò dé ọ̀fọ̀ ire máa ní o ire máa ní o ire máa ní o ire máa ní o bàbá wa délé bàbá ìwọ lọ tàkùn tó tẹni kọ́dé kọ́dékọ́dé látàkùn tó ní adó mo bọ̀ mo bọ̀ lásọ̀rọ̀ abọ̀ ọlọ́pàá yìí gbẹ̀ndégé ó gbẹ̀ndégé ó òtùkọ̀ yìí sọ̀mí kalẹ̀ ní bàràjò ẹ̀ sí yẹn yóò sẹ́ni máa gbọ́ okòrò owó oṣù lọ́kẹ̀sọ́ máa gbó oníṣẹ́rí ọmọ agbódére. ọmọ bẹ̀bí ọyẹ́. <laughs> ó jèrè. bàbá yín lọ gbẹ̀bí ayẹta tó tún lọ gbẹ̀bí ọ̀run bàbá yín gbẹ̀bí ewúrẹ́ tó tún lọ gbẹ̀bí àgùntàn. ọlọ́lọ́mọ́ iye ọ̀rọ̀ kí o. ó jèrè. <laughs> ọmọ gúdùgbò èyí tí mo rí mo dáta àtẹrù àkàlàmọ̀gbò mo rí mo dáta àtẹ̀mẹ̀kù ọlọ́lá mi mo rí mo dáta lọ́bẹ̀ ìyẹ̀rọ tí mo rí mo dáta lápá ẹ̀sìn rẹ̀ làmì bẹ́ẹ̀ bá làmì ẹ̀dọ́gbẹ́ má jẹ́ kí àbẹ́jì rẹ̀ làpá mi ọmọ àgbàdo ìyẹ̀rọ kí ọlọ́mọ kẹ́mẹ́ni. ẹ bí ọmọ jẹ́ kẹ́ pẹ̀kí abẹ́ wù pẹ̀kí mo bá dọ̀ fi para ni mo fẹ́ yín sanwó balẹ̀ lọ́jọ́ ń fa. ọ̀kẹ́ lọ́fà ló lọ́fà. ọ̀kẹ́ lọ́fà ló lọ́mọ. gbẹgbẹ lẹkùn lára yòókù náà. mo lọ́la láti mo lọ́lọ́kùn. ó dáná kíní o. mo gbọ́ pé wọ́n jà lọ́mọ. nílé bàbá tó bí ọlọ́mọ. mo ká pọ́ mo ká tà mo kọ́ ta wẹ́wẹ́wẹ́ mo yá àlọ́. bọ̀bọ̀ bẹ́ẹ̀ ni kọ́tìlẹ̀ ń sàlẹ̀ ọ̀gbọ́n. ọmọ làlágbá làlágbá jà lápáká ni wọ́n ṣe làmí lápáká ẹ bá làmí lápá mọ́jà tó jùlọ lápá mi mọ lápáta apá mi kú péjépéjé yẹ̀rọ òkè ọmọ ayé é jùlọ ìwọ fà tẹ́lẹ̀ fà àjùmọ̀fà nínú àwọn ọ̀fà. ọmọ àlè ọ̀fà kàtó ọ̀fà iná ní fọwọ́ rẹ̀ mọ̀ kábí bàbá yìí bá ní owó tẹ ilé ni wọ́n fi kọ́ lọ́jọ́ fún ọ̀tọ̀ ìjẹ́ mọ́fẹ́ lọ́lé bàbá rẹ̀ òkè ọjẹ eh. òkè ọmọ eh. òkè ọbàyà eh. òkè ní àlàyé ogúnlé ọkọ ọmọ ọba ẹbẹ ògòdì ọba ọmọ ọba tọdọ ajọ kọ ojú gbájú ara alágbẹ̀dẹ ọmọ akọrin tọrọ àgbẹ̀dẹ etí gbájú ara alágbẹ̀dẹ ọmọ onílé sọ àkójọ. kúdà láàárọ̀ ǹjẹ́ ọjọ́ ìṣẹ́ náà ibi awilade yìí o ṣé màá sọ fún yín fẹ́rọ̀jú ní sàlẹ̀ bá àlọ́ àìdé. ọ̀tẹ̀lẹ̀ ah. mú tẹ̀lẹ̀ mú ọ̀tẹ̀lẹ̀ ìwò náà. lọ pàtà ọtí ìnáwó rẹ̀ níbi tí mo fẹ́ gbígbé obì sí obì kẹ́hìnlá lè wù fẹ́. ìrókò ah, ni agbẹ́gbọ́? àwọn ọmọ rẹ ni ìwọ ló bí ọ ah, ọmọ kó ewu ọmọ yàwó àti tójú tó bí ẹ báyìí. mo ṣe ìbí wọn ni àkọ́dà ọkọ mi sì ń ṣe palẹ̀mọ́ èmi wá fọṣọ ẹ̀jẹ̀ wọn àyè mi ọmọ ìjọ ni ẹ. ọmọ ìjọ ni ẹ bàbá kiri ó kárí ẹsẹ̀ o. ó fún mi nìkan nínú wọn o akérédayé o ẹ̀yìn owó dà wíníwíní aṣọ òru wíníwíní aṣọ òru ah ọmọ tuntun abẹjẹ lójú. ẹ̀yìn ìdágbára bàbá lọ́wọ́ fakurumọ o gbé kan lára àwọn ọmọ. níbo. tó bá kọ́ bá bẹ ń gbé ọ dojú ẹ̀ bọ́lẹ̀ mọ dojú ẹ̀ bọ́lẹ̀ ayé gẹ̀ láyé dájú dájú dájú gbàgbọ́n mọ́ tó o ti gbé kan lára àwọn ọmọ o ti gbé èwo ló gbé náà ah! ọwọ́ rẹ̀ sùn o sì mọ́ ta abo náà ló gbé takọ́ jù ú ẹ̀dá ẹ̀fà ẹ̀tẹ̀lé nǹkan lọ. ọmọ gúdùgú o èyí tí mo rí mo dáṣà kẹrù àkàlàmọ́gbò mo rí mo dáṣà kẹmẹ́kù. ohun tí ó bí ni kò ní ṣàìbí ni wò ohun tí ó bí ni kò ní ṣàìbí ni àti bí àti re kò sí kan tí ó gbé ohun tí ó bí ni kò ní ṣàìbí ni. ó mọ̀ sanwó aláàbíyẹ. mo ní òfojú kàmí náà ni àbí torí tinú rẹ̀ náà bí okú kúra àgbo ìyá àgbo wọn mọ wẹ́rẹ́ là tó o pè mí wá ètò wa fi mí ṣe ẹ̀yẹ. gẹ́gẹ́ bíi tí mo àrò ọ̀sán àní rẹ̀ rù kọ́mọ̀sọ́ gbogbo ẹni ọba ti wà ń pò lóyún dandan náà ni kó bímọ bó bá ti ń fẹsẹ̀ kan kúnlẹ̀ báyìí lọ́mọ fi kejì dìde kí n mọ balùwò náà o ti bímọ lónìí báyìí o torí mi bá kọ̀kọ̀ n ó fún ọ lọ́mọ lónìí báyìí. mo ti bímọ bò ó ṣé olóyún tọ̀ mo tó ti bímọ ni. Ah, ṣé olóyún ti bí tá à retí kò yẹ tí ì bímọ àmọ́ sọ̀rọ̀ pé kábíyèsí rán wa pé ká lọ bá wọn kankan ní ìlú àdán ó sì rò pé dandan ni ká gborí omi afẹ́lẹ́lẹ́ lọ bá a ṣe ń sọ̀nù ọkọ̀ lórí mi afẹ́lẹ́lẹ́ báyìí ká mọ wọ̀lú àdán báyìí ni mo bá ń wo arábìnrin ọ̀hún létí odò tọ́tẹ́ àwọn ọmọ kéékèèké méjì lẹ́ba àwọn kókó méjì kódà yìí ń fọ ẹ̀jẹ̀ ìbí ọmọ òun lọ́wọ́ létí odò báyìí ah lẹ́wọ̀ arábìnrin bó a ní olóòlù bímọ ńgbọ́ olóòsọ ìbímọ àmì ah ìrókò wo lè àgbẹ̀fọ́ iṣẹ́ di ṣíṣe ibi tá a rò pa gbin òbí sí lójú alalẹ̀ wù bẹ́ẹ̀ mo wá rò pé ọmọbìnrin a lè rò pé yóò bímọ ẹ̀ láàyè kó tó bá bi ló kù sọmọ pé ó wà wédò fóònù mo bá fi ní kí n mọ gbélé bọ ọmọ rèé o. pákọ̀kọ̀ ọmọ tuntun jòjòló. akérèdáyé ah, ayọ̀wọ̀ dà ọmọ tuntun abẹ́jẹ̀ lójú ọmọ tuntun rèé o kódà èyí tó wù ọ gan gbà mo bí ọ pé wù ọmọ olówó tó ní òbí olówó ọkọ ọmọ inú rẹ bí abomọbọ gbé bẹ torí takuntabọ ni wọn. pakọkọ èmi mo lọmọ yìí. ìwọ ló ní. ọmọ mi ni. ìwọ ló lélẹ̀. Ah, òòsà òkè ó sí o ṣé pé wọn kú olẹ́lẹ́gbẹ́ àgàn. <laughs> o yìí ṣàgàn rárá o ti bọ́ lọ́mọ gbé báyìí o ti bọ́ lọ́mọ o ti bọ́ lọ́mọ jẹ dúró ìwọ náà tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ mi àìmọye nǹkan tí bá sọ láti ẹnu sẹ́mi náà lè wà ní ọlá tí mo wà lónìí báyìí tí mo á ya yìí tí mo ń rin gidi tí mò ń tututu ní láàrin gbogbo àwọn òrùtọ́ wà fojú ọba rú èmi náà tí mò ń jẹyọ lọ́ba tí mò ń fẹ́ lá tí mò ń fẹ́ tí mò ń fẹ́ tí mò ń fẹ́ tí mò ń fẹ́ kẹ̀ láàrin ìlú ọlá tiẹ̀ náà ni ìwọ náà ti múnú mi dùn dandan ní kí inú tiẹ̀ náà dùn ò ní tẹ́ láéláé. ìwọ náà sì ní tẹ́ ò ní tí ó wá mọ tọkàn nísìnyí sọmọ gbọ́dọ̀ yá àbíyè lọ wà látìgbà tó yún ti ti bí ẹni pé ọ̀gá díẹ̀ ó wà padà sọ́dọ̀ yá àbíyè náà nísìnyí ẹ sì jọ màsí rí ọ̀rọ̀ yìí ẹ wà wá ewúrẹ́ ewúrẹ́ lẹẹpa ẹ wà gba èdè ewúrẹ́ ẹ fi yí ọmọ ìlà gbogbo ètò tó bá kù yá àbíyè ó ṣe ẹ kàn ránṣẹ́ sáàfin pé tó kábíyèsí bímọ o kábíyèsí bàbí òbí mọ ọmọ nù obìmọ ẹkú ọwọ́ lómi elédùn àwọn ọtọ o elédùn àwọn ọtọ o ọtọ àbí ọtọ gbàgbé <laughs> eré yẹn fi dọdọ mọ láyé. èyí ti jẹ́ àwọn ọmọ ní oṣù pé dandan sáfẹ́ rí mi. Ah, mo fẹ́ rí ọ kí ni ìṣẹ̀lẹ̀ máa fi gbogbo àwọn ọmọ sí ẹ̀rẹ́ pátápátá ní ẹ̀mọ̀ ti fẹ́ kú tán. sáwọn ẹ̀ṣọ́ ni. ẹ̀rù ti ẹ̀ kọ́kọ́ bá mi díẹ̀ àdùnní dákun ṣé kí wọ́n fẹ́ kí wọ́n kú ni. Ah! wọ́n gbọ́dọ̀ kú wọ́n ti jẹ̀bi kú torí tí ẹni ẹ ṣe ń kú sọ́ọ̀mù wípé ọmọ tí adọ́gbọ́n rẹ̀ tí mo gbé wá fún ọ. ọmọ tiẹ̀ tó bí òun ẹ ọmọ pé wọ́n bá sí rí ọ̀rọ̀ òun ni. ibà kan sì sọ pé èlè jùlọ rẹ gbà ọ̀rẹ́ ọ̀gbẹ́nẹ̀ta aya obìnrin ọ̀gbà kọ́ méjì pọ̀ lẹ́ẹ̀kan abọ́mọ ni. ọ̀rọ̀ tó wà láàrin èmi àti ẹ̀ ìmùlẹ̀ ni ẹnì kẹta ò gbọ́dọ̀ mọ̀ sí. àṣírí mi ò gbọ́dọ̀ tú pa. àṣírí ẹ̀kọ́ ò tiẹ̀ gbọ́dọ̀ tú lójú mi àṣírí rẹ̀ ò lè tú lójú tèmi èmi ni mo yanjú wọn onímọ̀gbọ̀n kò ní dáhùn nínú àwọn mo pè é ni mm-hmm. èmi mo pè é lágbèta mo ṣe náà wọ́n ń sẹ́. pàkọ́ ojoojúmọ́ ló ń jọ mí lójú ah, ah. nítorí tèmi. Ah, ó ti torí o. kí ló kọkọ rẹ adélèké kì í jẹ mo lè kọkọ rẹ torí tiẹ àmọ́ mo lè pa kẹlẹ mo bá gbà yín. ọmọ mọ́mọ́ sèyí ojoojúmọ́ tá ló ń jọ mí lójú. tètè mọ lọ ní sọmọ pé ọ̀sẹ̀sẹ̀ bímọ ni ọmọ sì bí o. mo ti mọ̀ pé mo ti bí sèyí. mo ti fẹ́ mẹ́yìn wa àdúró ti fẹ́ mẹ́yìn wa wọ́n ti mẹ́yìn màmá lọ́ọ́lí èmi sì tutù kan lọ́wọ́ òun lọ kárí. àwọn òbí máa mi. kálẹ̀ ní bíà o. Ah! kábíyèsí kábíyèsí àṣírí tí olórí tún ní ìsìn ó jọ ìtàn tí àwọn òbí mi sọ fún mi pé ìbejì ni mí. ló jẹ́ àsọ fún un pé ìbejì ni ọ́ ó bí ìnìkejì pàápàá hmm. àmọ́ tipátipá ti kùkù tibọ́tibọ́ ni wọ́n gbà lọ́ọ̀ mi títí wá dòní ọmọ ọ̀hún ó kú ni o ó rùn ni o wọ́n ti lọ fi ṣòwò ń gbà wọ́n gbé ni àmọ́. a lè sọ a lè sọ a lè sọ a lè sọ mo sunkún sunkún sunkún mo kékékékéké ọmọ mi ò padà àdúpẹ́. Ah! jọra wọn náà kábíyèsí o kábíyèsí 给我。 ẹ̀rí bílẹ̀ ayé ti rí. wọ́n lóbìnrin lọ́kọ dàbírí láyé yìí ayé ò yí lọ́ọ̀bì kankan bí gbogbo wa bá wò dáadáa àárẹ̀ pé ojú kan náà tọ́jọ́ ti ń yọ báyìí ibẹ̀ náà ló ti ń yọ ibi tó yẹ kó o sì wọ̀ sí náà ni ó wọ̀ sí. Si àwọn àgbà ní àtàǹpàkò tẹ́ ń wò yìí òun ló ń ṣonígbọ̀wọ́ ọ̀ka bá tàǹpàkò bá ti yẹ̀bá ọwọ́ di lágbà ni bí n bá finú tó lórí ni ṣé ó burú àbẹ́rẹ́ olórí ti bu aṣọ lára mi ó já sí òhò ọ̀rọ̀ mi wá dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa. àṣòfèrú gbà bùkún fún mi ni. tí wọ́n bá mú jẹ lábèrè lọ́wọ́ ẹ o. nítorí pé bí mo ṣe wà yìí olódùmarè rí mi tán. àgbà ò rẹrù kí n má sọ̀rí ọmọdé ò rẹrù kí n má gbèdéde. bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí bójú ẹ̀ bá rí ohun tẹ́nìkan ò rí kò lè wọ̀ dákun. jẹ́ṣẹ́ tí lè dùn àrùn mi sí yín o èmi ń lọ adéwìyí ó dìgbà kan o. Ah, àpòjù kínú ah, kínú kínú. nbọ ya nbọ yẹ eh, a ah, kábíyèsí kábíyèsí a kábíyèsí a kábíyèsí. kábíyèsí èyí a bọ́ kábíyèsí ayé pọ̀ jù ṣé ìbọn ni wàá kàn ah, eh, bàbá sọ kan kínní sọ́kàn kọ́kún yín. ẹni tó wà nílẹ̀ yìí ò tó báyìí. tani ìbá ṣe ìṣe mi ṣe wọ ẹ mọ̀ pé ẹ̀yìn àgbàre ni ó sàn jọjọ àgbàre lọ. kí láwa ṣe báyìí. Eh, kò sí ṣe kò sáì ṣe ọba ti wà jánu. àmọ́ a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé ìbọn ni bàbá yìí jẹ́ o. Eh, èyí gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ àwo láàrin àwa méjèèjì ah. ẹnikẹ́ni gbọ́dọ̀ yìí ah. tó kábíyèsí kábíyèsí wò lò àbí ètò olókùn. fọwọ́ rẹ balẹ̀ o mímí kọ́ lé mi ọ́ ọ̀gbọ́n mímí kọ́ lé mi ọ́ ọ̀rọ̀ fọwọ́ balẹ̀ ọ̀ ìbílẹ̀ ìlú lẹ́yìn aṣojú jẹ́ fẹ́rẹ́ fẹ́rẹ́ ti wó ó ti yẹ ẹ kábíyèsí ti sọ káàkiri ọba ti wàjà ọba ti wàjà ọba ti wàjà nǹkan ṣe. ìnàbírí. ló gbọ́n fẹ́ o. irú kílẹ̀ wa ń ṣeun ṣé àwọn epo ni ká pè ní àbá ìrúwúrà nígbà tí irú yín wá yìnbọn tí mò ń pàṣánà mọ́ yín lọ ṣe ẹtùlẹ́pọ̀ tuntun ni ìgbà tí mo káwọn ọ̀bọ̀n ọ̀dà ebókùndépò ń bẹ lágbẹ̀dẹ ẹ̀yìn káwọn ọ̀bọ̀n ọ̀dọ́ rẹ̀ kórè túbọ̀ sí fún wa ẹ bàbá gbogbo ètò wà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà láti kó fún wọn. gbogbo ẹ̀ lẹ kó fún olúwa mi tẹ wáyé sí pàtó olúwa mi olúwa mi o olúwa mi o àwọn ti dàrú o àfin dàrú gbàngudu àfin segin àfin dàrú àfin gbóná kábíyèsí wàjà alárokó wàjà bẹ́ẹ̀ ifá ńlá kan nù o ó ní ẹni orí ẹni ń gbórí ẹni ẹni ilẹ̀ ẹlẹ́ǹgbẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni orí ẹni bá wá kú ẹni ilẹ̀ ẹlẹ́ àdẹnu orí ẹni ah! ẹ kí ọmọ ẹranko bàjẹ́ nù sẹ́yìn ọmọ pé bẹ́ẹ̀ kí ọmọ ẹranko báyìí bàjẹ́ ẹ kí ọmọ èèyàn ọmọ ọdún ni ah! dúró kọ́kọ́ dúró kọ́kọ́ dúró olórí wa ń kọ́. ó ti dárin dì. ó dárin dì ah! mọ̀lú sọ̀pánù èrè ní fálápàtà òótọ́ dárin dì ń àfihàn pamọ́ bìkan ẹ̀rí báyìí wọ́n ti ní aláròkò tuntun o mo ti dọba aláròkó báyìí ah, ọ̀pá ọ̀sẹ̀ kìíní. ọ̀pá ọ̀pá wọn. ọ̀pá ọ̀pá wọn. ẹ̀rù ọ̀pá wọn. ẹ̀rù ọ̀pá wọn. wọ́n sì máa gbọ́ jìnnìjìnnì ni. wọ́n ti ní bàásì pátákó. mo ní bàásì mo rí mo ní bàtà tí o kú. mo lọ́ta ègé mo lọ́ta pàfin mo lọ́ta wẹ̀rẹ̀ àfi wẹ́ẹ̀nì mọ́sà lójú ogun àdìwájú mo dì bá ká mi ní pópó olówó ẹ̀ àdìẹ́yìn ni mo dùn bàrọ̀ ẹ̀ àgbàmọ̀dúnmọ̀dé ẹlẹ́rìí mọ́sà ẹni ìmọ̀dúnwá ta lọ́mọ̀ tí ọ̀bá kú ọdọọdún wọn mọ̀ torí wọ́n wé bí kí ni yóò ṣe wọn. ọ̀pá ọ̀pá wọn. ọ̀pá ọ̀pá wọn. ẹ̀rọ ọ̀pá wọn. ẹ̀rọ ọ̀pá wọn. ẹ̀rọ ọ̀pá wọn sì kọ́ jìnnì jìnnì. wọ́n mọ̀ bà wọ́n wọ́n mọ̀ gbẹ̀ jìnnì jìnnì. báàkù kan bá ti kọ́ jìnnì jìnnì ó múre díẹ̀ ni. ẹ wọ́n olókùnrin omi ti pa kájà rẹ̀ kí gbogbo ẹyọ bá pa kése kẹ́ ẹ̀ pa kése kẹ́ ẹ̀ pa kése torí mo dé agbá mi ni mo máa gbà wọ́n lọ́wọ́ nígbò. ẹ̀dùn olórí báyìí olórí gbàgùdù olúwa mi ọ̀nà bínú. mo jáde bàbá. sẹ́ẹ̀rì pápá ti pọ́n mọ́bìnrin <laughs> pápá ti pọ́n àmọ́ kò ní kú ẹ mọ̀wùn rẹ̀ yóò kú ẹ bá rè é tọ́jú ẹ̀ sí yàrá kan pàtàkì àjàyè rẹ̀ mọ́ ti yá. ẹ̀yin aráàlú alọ́kọ̀ ẹ wọ bí mo ṣe ń dúró báyìí o ìkọ́kọ́ ní ọ̀gbọ́dọ̀ fọ́hùn orí orí tẹ́ ń wò yìí mo ti dé mo wá dọ̀ba lóyún lórí báyìí látòmí ibẹ̀ ń kì í ṣàyè rẹ̀ ah. bẹ́ẹ̀ni bá ṣe ìwé àlọ́ bẹ́ẹ̀ mo sọ fún ọ. ara àbọ̀ nínú. èmi àwọn ọlọ́lá. ìyá mi ọ̀gbọ́n ni ọgbọ́n ni bàbá mi ìmúlẹ̀ èmi ti kálá mi mọ kákòwò so bùtùbùtù mọ́wọ́ mo gbó lẹ́nu bí ajata mo mú lẹ́tọ̀ ó dòfé mo mú lẹ́nu ọjà bẹ́ẹ̀ kólóbó so ètò ọjà pàṣẹ ń gòkúta ara bọ ni. ajá jẹjẹ àbójú àgùntàn kọjá dọ̀wọ́ òwẹ́sẹ̀ ẹṣin ló jí ẹṣin fi dá hánu ẹṣin irun ní ọ̀gọ̀gọ̀ rúmọ àwọn òní ẹ̀ṣà ìdí àwọn òní òwòsà ńlá wò lókè ká tó mọ̀rọ̀ agogo dẹni sọ alágbẹ̀dẹ tó bá jí tí ọmọdé àwọn òní òwòsà sókè tó bá gbogbo ọdún láyé kò ní mọ̀rọ̀ agogo dẹni sọ. àtàtòpò àtàtòpò àtàtòpò lábẹ́rẹ́ ta sọ asàdànù lọmọdé ọ̀sàkúta òde baálẹ̀ àgbọ̀nrín tó bá sáré pákàtà pákàtà wọ̀lú yóò kù sórí gbogbo bẹ́ẹ̀ ni ó mórí wọgbó ìjọ tọ́lá bá ti jí báyìí yóò kì í fèrè bàbá rẹ̀ bọ́nu ẹbí wíwé kí ni sọ. yóò òun di lóhùn lòun ó di lóhùn lòun ọ̀rọ̀ yìí di lóhùn ẹ bọ́lá bọ́lá ṣe. bọ́lá bọ́lá yìí di bọ́lá ṣe. òkùsù jáde ìgàrè ah. ajáde àgbà ó lòmì ní rárá ajá fún baba oníkan gidi mm. òkúlókú lẹ sunkún òkúlókú ẹkú àbámọ̀ nílẹ̀ bá máa sùn bẹ́ẹ̀ mo sọ fún ọ ikú kíkú ní porógbó igede kígede ní pọ̀gẹ̀dẹ̀ olù àyíká ìrá ní pàjá ìdán ẹyẹ ìdán tó bá wá kankan ìkọ̀kan lẹ́ẹ̀mọ́ lọ ọmọ wọ̀ bẹ́ẹ̀ mọ sọ. awo ẹ ṣeun ẹ bá ara yẹn ọ̀tá ẹ bá ara yẹn òdì ẹ ní ti awo ṣe o. bẹ́ẹ̀ ni ti lálẹ́ ẹ̀wù bẹ́ẹ̀ ti lálẹ́ ẹ̀wù ṣe bí káàró kó kú. ọba ló máa bá wa ẹ̀yìn ìyá ti kábíyèsí ọba ló ta. gbogbo ìlú o àpò oríire o ìlú bàbá mọ́nímọ́ní wọ́n ní bẹ́ẹ̀ mi bá kú kùn bẹ́ẹ̀ mi kùn bá kú ire gbogbo ní sojú ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbére sojú gbogbo wa báyìí ẹ ẹ bàbá wa ti pòwe wọ́n ní bàbá fẹ̀ kétí tẹ́lẹ̀ ọbẹ̀. irú paná ni àti gbogbo atari òkè atari ilẹ̀ sálẹ̀ gbogbo oyè tó yọ tọ́ sí bàbá rẹ ẹ wá wo ọ̀nà ẹ̀bùrú ńgbàtá ìjọba ti ń làkàkà pé a kọ́ àfẹ́mi ṣùgbọ́n adúpẹ́ lẹ́nu ṣètí adéwuyì tó ti mọ̀ pé wọ́n jọba táyé gbogbo òlu ti fọwọ́ sí pé yóò jọba ẹ wo ìtẹ̀síwájú tó ti bá wà ń lù wá ẹ wo àfẹ́ tuntun tá a kọ́ ẹ wojú àwọn omidan wa ẹ gbogbo ẹ ṣe dùn ẹ wo ẹ wo àwọn olóyè ẹ wo àwọn aráàlú ẹ àwa náà ti láṣọ oore lọ́rùn alówó lápò àwọn àgbẹ̀ wọ́n roko bọ́dún dé àwọn oníṣòwò náà wọ́n ń ṣòwò wọ́n ń jèrè ọjà ẹ̀yìn olùkù náà pẹ́ o asẹ́ni lórí ò ní í ṣe ọ lórí àwọn aláṣekù wọn ó sì bọ́ ọ ṣe ọ pẹ́ pẹ́ pẹ́ ó gbó gbógbó nǹkan ò sì ní í ṣe ọ o. kábíyèsí o kábíyèsí olúwa mi o. ọjọ́ ayọ̀ àtìdùnnú lónìí jẹ́ fún wa nílùú aróko wa yìí ìgbà yín ó tù wá yóò sàn wá o àmọ́ kinní kan mo fẹ́ pè é ṣàkíyèsí ẹ̀ o kábíyèsí nígbà míì máa ń wà ọ̀rọ̀ ó pọ̀ rẹpẹtẹ tí ò ní sáàyè ìgbà míì sì rẹ àyè ó pọ̀ tí ò ní sọ̀rọ̀ àmọ́ lónìí àtọ̀rọ̀ àtààyè gbogbo ẹ̀ ló wà ẹ ẹ fi tó wa létí pé ẹlẹ́fẹ́ ṣèdájọ́ kan lónìí fẹ́ nìkan tí ó wàá jẹ́ ìdájọ́ àkọ́kọ́ lórí àpèrè bàbá yín mi ò sì fẹ́ kẹ́ gbàgbé ìdájọ́ yìí o bàbá ẹ ẹni tẹ́ ẹ fẹ́ ṣe ìdájọ́ yìí fún ẹ jí àfonítọ̀hún ẹ ṣe ìdájọ́ fún ìdájọ́ tẹ́ bá wá ṣe fónítọ̀hún gbogbo àwa ìlú pátá la fọwọ́ sí i. ọ̀dọ̀ sí àgbà òye lónìí ni kò ní dọ̀là òní ni kutukú ọ̀hún gbọ̀ngàn sì sọ. yóò sọ. ebó ni lónìí jẹ́ bí ẹni abẹ̀rẹ̀ òwe èní náà ni kò ní dọ̀là ako lọ mú arábìnrin jáde obìnrin obìnrin ìyá jẹ́ ẹ mọ̀ pé sẹ́wọ̀n sẹ́wọ̀n ó níbi àṣẹ sí. bẹ́ẹ̀ni kábíyèsí. kábíyèsí olúwa mi o. kábíyèsí ẹ dákun ẹ dákun mọ ọmọ tí mo ṣe tó fi ní kan ẹlẹ́rọ mú mi wá ẹ dákun. bẹ́ẹ̀ni ẹ sọ̀hún. ọ̀gbẹ́ni rẹ lọ ọmọ nǹkan tó ṣe ni kábíyèsí ní kọ́ lọ rè mú ọ wá sí ààfin wo mi tí kábíyèsí bá ilé fẹnu ara wọn sọ̀tọ̀ ọ̀sẹ̀ fúnra ara wọn. ẹ̀yin kábíyèsí ẹ wo ẹ̀yin ẹlòdì ẹdọkùn ẹdọkùn ẹ mọ ní sórí bu èyí sọ fún wọn tí kókó fún kábíyèsí wọn tó padà kábíyèsí náà ti ẹdọkùn ẹ̀yin èmi mọ bàjẹ́ o. ọmọ wù mí ìwọ lọ́jọ́ òní yẹ tó yẹ kó mọ gbájú kó sì mọ gbáyọ àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn wọ́n bù sí wọ́n bọ̀ wọ́n mú ìdùnnú jáde wọ́n ní ọjọ́ ayọ̀ lọ́jọ́ òní o orin ayọ̀ làwọn ò sì kà o ẹni fẹ́ máa yọ̀ ọ́ kó wá bá wa jó o ọjọ́ ayọ̀ lọ́jọ́ òní jẹ́ fún ọ ó yẹ ọmọ gbàjókòó kó sì mọ gbayọ̀ ni. ẹ̀yin ìlú ṣe rí arábìnrin tó wà níwájú mi yìí òun ni ẹni náà tọ́lọ́run ni ó so okùn ẹ̀mí mi ró nígbà tó kan dódó tógun bẹ tí gbogbo ẹ lé kankankan bí ojú ẹja tí gbogbo òlú pàṣẹ tí wọ́n ní kí wọ́n dẹ́mi ìlégbodò tí wọ́n mú mi tí wọ́n tì mí mọ́nu ṣubú arábìnrin ló yọ mí kò wá yọ mí lásán ó wá tẹ̀lé mi wọnú igbó lọ ibi tí gbogbo àwọn ẹ̀ṣọ́ tí wọ́n yìnbọn lọ́tún tí wọ́n yìnbọn lọ́sì kò sábẹ́ ni kò bẹ̀rù ó tẹ̀lé mi títí títí tí mo fi mọ ojú ọ̀nà ìlú kejì ó wá ní mọ́ ọ lọ níjọ́ ọjọ́ náà lọ́hùn ọwọ́ kú òfin tó ìdí nìyí tí mo fi wòó pé ọlọ́run ti sọ mí dẹni ọba mo sì ti wà lórí àpèrè bàbá mi irú ẹni yìí ó yẹ ká sóore fún ìdí nù tí mo ti ní káwọn ẹ̀ṣọ́ lọ rè bá mú wá ní pàǹpà nítòótọ́ kò mọ ohun tó ṣe àmọ́ kò mọ̀ pé ilé ayọ̀ ló bọ̀ ẹ̀yin ìlú. kábíyèsí o kábíyèsí o. wọn bẹ pàṣẹ gẹ́gẹ́ bí àwọn bàbá mi ṣe pa kábíyèsí ẹ jẹ́ máa lọ wò ní. kò ní mú yín. ṣé máa lọ kó. ọmọ wù mí ó di ayaba láàfin mi látẹnu ni. Eh, adé ọ̀pẹ lórí bàtà ọ̀pẹ lẹ́sẹ̀ ẹ̀sìn ọba jókòó kánrin kése <laughs> ọ̀tọ̀ lèyí tá a tiẹ̀ fọkàn sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n bó ti wà yìí náà náà eh, ó ti wá dáa náà ni nǹkan ayọ̀ ẹni ibi méjì kìíní ó bí ni eh, àwọn ọ̀dọ́bìnrin ìlú ni wọ́n wá bá àwa olóyè ni wọ́n ní àwọn ní orin àtijọ́ táwọn fẹ́ fi dá ọba lára yá eh, yíyún la fi ní kásètò rẹ̀ báyìí olórí wọn dà ó yá ó yá ó yá. káàbíyèsí o àwọn omidan abẹ́ fi ijó àti ìlù abẹ́ fi dá yín lára yá fún kábíyèsí tuntun wa yìí àbí ọwọ́ èmi. kábíyèsí o <laughs> kábíyèsí tó bá gẹṣú nù mí kódà wọn ò lè kọsẹ̀ àti pé nínú ìlú yìí ẹni tínú rẹ̀ dùn jù nù lòun làwọn omidan nù ìlú yìí àbí kábíyèsí o àìmọ̀ bóyá ẹ lè rí ìkọ́nù wa tó máa máa bá yín fọṣọ kódà amójẹsẹ o bẹ́ẹ̀ ni kábíyèsí àwọn ọlọ́dà kábíyèsí. ohun tó bá ti pẹ́ kò ní pẹ́ mọ́ ó yẹ pé ẹ̀yẹ́ ti ṣe ṣe ẹ̀yẹ́ gẹ́gẹ́ bàbá lára yá fún ní ìlú ó yàtọ̀ ní tí wọ́n ń ṣe. o. Sátidé. kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kẹsàn ọba ó jẹ́ kó pẹ́pẹ́pẹ́ o ìrùkẹ̀rẹ̀ á dùn kínní o. kábíyèsí ọba adéwì mo bá yín yọ̀ ẹ kú oríire o mo á dúpẹ́ lọ́wọ́ elédùà lọ fún ọjọ́ titun ni tó jẹ́ kó ṣojú ẹ̀mí gbogbo wa tí ó sì jẹ́ kí gbogbo akitiyan mi àti gbogbo ìyànjú mi lórí yín kó já sí pàbó ẹ̀yin bàbá wa náà lè máa ń sọ wípé àwòràwọ̀ kan kì í wo tìṣẹ́ o dájúdájú ibi orí ń gbé ní rè ẹsẹ̀ ó gbé ní débẹ̀ o hmm. ọba adéwòye ó ṣe ní láàánú èmi àti yóò ní pàdé mọ́ láéláé a ò ní fojú kanra wa báyìí mọ́ o ṣùgbọ́n níwọ̀n ìgbàkigbà tí ẹ bá nílò ìrànlọ́wọ́ mi ẹ pè mí bẹ́ẹ̀ tí wọ́n ń pè mí wọ́n sì máa jẹ yín. ó ní bàbá náà kó fẹ́ yín ìlú. lóṣù ọ̀pẹ̀ lẹ́sẹ̀ ọ̀lẹ̀ ó ní agúrúmagúdá agùrùmagùdá. ìdá òṣùwọ̀n ká tún daṣu ká tún dagú adéhàmúṣàṣọ́rẹ́ ó ń lọ rèé bọ́rí ọba ẹlẹ́wìí ibi orí ẹni máa dé a ò ní ṣaláì débẹ̀ oríire ebúrere gbẹ́mi dé èsìsì wo bí rere sì mí rè adé afúnṣà sọ́rẹ́ wọ́n ní ó borí ẹ̀ ní kùtùkùtù àwúrọ̀ kórí ẹ̀ kó lè bá a dẹ́ni ọba ibi orí ẹ̀ ní máa dé àwọn oníṣàláyè débẹ̀ dé á fún ọ lálàdé bí ní wọ́n ní ọrúbọ kan lè bá àrọ́bà adé tó máa táyé wọn ṣe àwọn gbẹ́bọ̀ ń bẹ̀ rúbọ wọ́n gbèrú wọ́n tèrú wọn ò paláwo lékè wọn ò pèsè ọ̀dà lólè wọn ò gba àwọn ìyá mi lákiri jẹbọ. wọn ò òkè yanyan bí ẹni tí ò ní kú mọ́ ká ní ìwọ̀n àwọ̀ fẹ́ jẹ ńláwọ́ wá kiri ǹjẹ́ orí mi àpérè o gbé mi débi ire. ẹ̀dá mi àpérè gbé mi débi ire kábíyèsí. káàmùlà a kì í wo bí Elédùmarè fi ṣe bùdó ìròrí bá gbé mi mi lọ aláyùn rẹ̀ òró. gbọ́dọ̀ kọ́kọ́ òwò àdábẹ̀ ni wọn kì í padà iṣẹ́ bàbá ọmọ wọn kì í ṣénà dọmọ ẹ mọ́mọ́ jẹ́ ohun mi irun orí wọn ò gbọ́dọ̀ hun orí àtẹ́lẹsẹ̀ wọn kì í hun bèbí ọ̀nà iṣẹ́ àbárán pálapá jẹ́ fún ni àwòràwọ̀. kí lórí òwe.